má ṣì mú mo sì sọ gbogbo ẹ̀yin tẹ́ fíw pé cross gender lẹ fún ní lẹ fún ní award best female dressed are you okay. wọn wà okay. ẹ jẹ́ ká pọ́nra wa lé o wọn wà okay. mo mọ̀ọ́mọ̀ ṣe ní live video ni ká má máa bàǹtà torí ẹ̀mí sọ fún yàrá pé don't let us go far bọ̀ sí tó fẹ́ tíyẹn ti jẹ́ ká tó fẹ́ ká go far ẹ̀ka kúkú mu wá báyìí ẹ jẹ́ ká pọ́nra wa lé o with all due respect with all due respect Femi, with all due respect I understand you only announced which ti gbogbo alẹ́ ti gbogbo awa lẹ́tà mọ̀ lẹ́tà ayé ló máa wà ò ní rí dààmú ò ní bọ́gbé bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ẹ. ẹ kìlọ̀ fún brotherhood if you come to my hood if you claim sisterhood you go show my hood ẹlẹ lóko pa ẹlẹ lóko pa you are my brotherhood. <laughs> tuti on the beat. ẹ kìlọ̀ fún brotherhood if you come to my hood if you claim sisterhood you go sọ̀rọ̀ ẹ̀yàwó ẹlẹ lóko pa ẹlẹ lóko pa you are my brotherhood. from brotherhood to brotherhood ó fẹ́ lọ́jọ́ his sisterhood lọ́ba mu. You are the special brotherhood. You are my brotherhood. I will the Bobby Risky. I will the Abbey for Pack. When I she be like Apple. I will the Abbey for Pack. And it goes so goes to love. Pepe Silla, Pepe Silla. I feel Àǹtí Dáyà Músàn, òótọ́, wọn ò wá òkè. Bẹ́ẹ̀ ni wọn ò wá òkè o, àwọn tí wọ́n sọ wípé Bob Risky òun ló wìn ni. award female dresser wọn wà òkè rárá torí wípé tó bá wà òkè ni Bobrisky obìnrin kí ló dé níbo ló ti jọra wọn ó mọ̀ wá ní agbára o ọkùnrin tó jẹ́ wípé ó ní ọkọ nídìí ó ní bíẹ́bíẹ́ nírùngbọ̀n ọkùnrin tó jẹ́ péjọ́ tí ìyá ẹ̀ máa bì kalẹ̀ tó máa máa dún ìyẹn ìyẹn ohun ọkùnrin ló jáde lára ẹ̀ ó wá sọra ẹ̀ di obìnrin ó ní agbára o ẹ wá sọ wípé òun ló win ní àwọ́ọ̀dù best female dresser níbo ló ti jọra wọn níbo ló ti gbàjọra wọn ládùúrú gbogbo àwọn beautiful beautiful ladies tí wọ́n múra wá ní fọ́ọ̀mù traditional wa ṣùgbọ́n ẹ fi àwọn yẹn sílẹ̀. Si ẹ ẹ wá lọ mú ọkùnrin ẹ ti bayé jẹ́ ọ̀run mọ́ ooru lóòótọ́ bí Portable ṣe sọ àbí ẹ̀rí nǹkan tẹ̀ ń sọ ni ẹ̀rí nǹkan tẹ̀ ń ṣe ni ọkùnrin láwùjọ àwọn obìnrin gbogbo àwọn nǹkan yìí kò bá culture wa mu kí ọkùnrin kó di obìnrin kó ṣe ọyàn kó ṣe ìdí àwọn tí culture wọn papọ̀ mọ́ ọ àwọn yẹn ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé wọn nǹkan tí wọ́n ń fira wọn ṣe nìyẹn ó dẹ̀ ní tàn tó dì í mú tá a gbọ́dọ̀ máa sọ lásìkò yìí ẹ bẹ́ẹ̀ ni ó ní ìtàn tó dì í mú táwọn fi ń ṣe bẹ́ẹ̀ bọ́ olódùmarè tó dá wa ọba adániwáyé tó dá wa tó dá àwọn ọmọ kóòtù òjire tó dá culture tradition ìṣe àtàṣà gbogbo nǹkan mọ́ wa tá a máa ń jáde gẹ́gẹ́ bí ọmọlúwàbí ọkùnrin wa máa gé fìlà gẹ́gẹ́gẹ́ bùbá ẹ̀ máa dúró pépé ṣòkòtò ẹ̀ máa dúró pépé ọmọkùnrin máa dúró pépé èdè ẹnu ẹ̀ gan á máa go smoothly tó bá jẹ́ wípé èdè ilẹ̀ Yorùbá ló ń sọ àwọn èdè native èdè àwọn culture èdè ló ń sọ ẹ̀rí bó ṣe máa handsome tó kó lẹ̀kẹ̀ sọ́rùn tó ṣe normal bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin wa a máa wé gèlè a máa ròrò a máa wọ bùbá a máa wọ bàtà gbogbo nǹkan gẹ́gẹ́ bí yorùbá a máa fi lẹ̀kẹ̀ sọ́rùn a máa dirun orí wa àmọ́ nígbà táyé ti wá polúkún mu ṣùn tó jẹ́ wípé gbogbo àwọn tí wọ́n pera wọn ní leaders ní òkè ní orí àwọn ọmọ kóòtù òjíire they are all selfish abẹ́ mọ̀ wípé tí greediness bá ti pọ̀jù tí selfishness bá ti pọ̀jù kò ní jẹ́ kéèyàn mọ nǹkan téèyàn ń ṣe láwùjọ tí èèyàn bá ti fẹ́ràn materialistic thing jù kò ní jẹ́ kí èèyàn mọ nǹkan tí èèyàn ń ṣe ní àwùjọ nítorí materialistic thing yẹn máa ti gbé yín lọ ẹ ní ríran kẹ ẹ rí ọwọ́ ọ̀tún kẹ ẹ dá ọwọ́ ọ̀tún mọ̀ yàtọ̀ sí ọwọ́ òsì ẹ yé máa fi àṣà àti ìṣe àwọn ìlú kan ẹ yé máa wá máa fi wé tiwa kò jọra wọn rárá ẹ má máa dà pọ̀ mọ́ra wọn nítorí wípé àṣà àwọn tí wọ́n ń ṣe nílùú wọn àṣà wọn nìyẹn kò ń ṣe àṣà wa kò sí nínú ifá ifá ò tí kì í fún wa ọ̀rúnmìlà ò tí ì san olódùmarè ọba òkè gan ò tí ì fi wọ̀n wá wípé kí ọkùnrin kó di obìnrin èèwọ̀ ni inú báìbù gan wọn kọ síbẹ̀ pé àwọn ìlú tó dá irú ẹ̀ láṣà olódùmarè fi iná pa wọ́n run ni bẹ́ẹ̀ ni àbí sódòmà ń gomaramu àbí àsìkò sódòmà gan la wà ní ká tètè yá mọ̀ ká tètè yá mọ̀ because eléyìí tí àwọn tó ń pera wọn ní aṣíwájú tó kérò sẹ́yìn tó jẹ́ pé àwọn ni àwọn ọmọ kóòtù òjíire máa wò ní àwòkọ́ṣe wọ́n ń ba iwájú jẹ́ fún àwọn tó wà lẹ́yìn à ń wọ́ọ̀dì bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ wá sọ wípé ẹnìkan ó wà after progress wọn ni wọ́n ṣe ń sọ truth everybody have entitled to his own opinion everything is not about money and wealth ẹ jẹ́ ká sọ truth láwùjọ nítorí wípé owó máa tọ́ ọlá máa tọ́ ọmọlúwàbí àti ìtàn tá a bá kọ sílẹ̀ lọ́la ló máa ṣẹ́kù èyí táwọn fọ́fadà sí wa kọ sílẹ̀ fún wa òun làwa mú yìí gbogbo àwọn tó ń ba ilẹ̀ kóòtù òjire jẹ́ àti ayé pátápátá ṣe báwọn náà ń kọ́ wa ní ìwà jagajaga tí ó fi tó fi ń jẹ̀rí ọkàn wa sí gbogbo orí burúkú tí wọ́n dá tí wọ́n dá sí gbogbo ayé ṣebí ara wa ara wa ní ọmọ yìí ìyẹn Bobrisky ara wa ni àwọn alágbára wà lẹ́yìn ẹ̀ débidébi wípé kò sí nínú lọ́ọ̀ Nàìjíríà wípé kí ọkùnrin kí ó máa súnmọ́ ọkùnrin ẹgbẹ́ ẹ̀ ṣebí lórí ayélujára lẹ́sìn máa rí tó máa gbé ọkùnrin wá tó wọn máa kíìsì tó wọn máa tẹ̀ lọ́yàn èwọ̀lẹ̀ iṣẹ́ nílẹ̀ kóòtù òjíire òun ni ayé ìlú yẹn ṣe polúkúmuṣu òun ni kò ṣe sí àánú olódùmarè lójú òun ni kò ṣe sí àánú wa lójú olódùmarè tólódùmarè fi wò wípé òun ń bọ̀ òun ń bọ̀ òun dẹ̀ ti dé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire yìí iṣẹ́ olódùmarè ni nítorí pé ẹ rí pé àsìkò yìí olódùmarè ń fa òtítọ́ jáde nínú irọ́ bẹ́ẹ̀ ni olódùmarè ń wú ìbàjẹ́ jáde kí gbogbo wa lè máa rí i pé gbogbo àwọn tí wọ́n pera wọn ní àgbà òkè àgbà òkè gbogbo wọn èyí tó pọ̀ nínú wọn wọn ò ní ọpọlọ tó fi ń tò ìlú tí fíúṣọ àwọn ọmọ wa lọ́la tó máa sọ ìtàn gidi ṣebí ọmọ wa ni ìtàn ẹ̀ ti pọ̀ jù lórí ayélujára yorùbá ni yorùbá ọmọ yorùbá ni ó máa wà nínú ìtàn lọ́la lọ́la lọ́la pé ìran àwọn yorùbá àwọn ọmọ wọn ń di obìnrin láwùjọ gbogbo ẹ̀yin Nigerian government ẹ dẹ̀ ṣọ́ wípé ẹ̀yin lẹ̀ ń darí ìlú torí kí a bi yín léèrè wípé gbogbo ẹ̀yin tẹ́ sọ wípé ẹ̀yin lẹ wà ní stéètì mẹ́fẹ̀ẹ̀fà ṣé ẹ̀yin lẹ ń darí ìlú ẹ ṣó wípé ẹ̀yin lẹ ní àṣẹ nàìjíríà lọ́wọ́ nítorí wípé àwọn tí wọ́n dá kinní yìí sílẹ̀ ní ìlú ibòmí a máa rí wọn tí wọ́n máa wá ń ṣe kùrùfẹ́fẹ́ kùrùfẹ́fẹ́ nílé nílé wa a dẹ̀ mọ̀ wípé lẹ́nujọ́ mẹ́ta yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi òfin sí wípé kí wọ́n máa ran àwọn ọkọ akọ àtakọ méjì tó bá fẹ́ra wọn kí wọ́n máa ràn wọ́n lọ́wọ́ kódà gan wọ́n á tún máa fún wọn lówó tó máa fi ṣayé wọn ṣé kò kì í ṣe wípé wọ́n ti wá tọwọ́ bọ àṣà àti ṣe wa báyìí à ń sọ fún yín ṣẹ́yìn lẹ̀ ń rúùlù nítorí wípé tí ó bá jẹ́ pé ẹ̀yin lẹ̀ ń rúùlù ni gbogbo àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ báyìí ẹ bá ní mẹ́nímẹ́ní orí burúkú àtòfò àtòṣì àdánù tó bá ìran àwọn ọmọ kóòtù òjíire tó dẹ̀ sì ń bá wọn lọ́wọ́lọ́wọ́ ẹ má sọ fún wa wípé àmọ̀ nǹkan tá à ń sọ everybody ló ní entitled sí opinion àwa òde ní lájú wá kalẹ̀ báyìí kí tàlùbọ̀ kọ̀ wọ̀ ẹ wo very dark man níbo ni very dark man wà very dark man ni màmá sọ òótọ́ ọ̀rọ̀ síta àwọn tó ń sọ òótọ́ làwọn Nigerian government ti máa máa gbé sí àtìmọ́lé kí ló dé a kì í ṣe ẹrú o ẹ má mú wa ní ẹrú tá a bá dẹ̀ ti di ẹrú ni kẹ́ ẹ sọ a mọ̀ pé náà náà gbogbo wa àtàwọn olórí àtàwọn àjáàdì àtàtún àtòsì gbogbo wa náà ẹrú ni wá ó kàn jẹ́ wípé àwọn olórí yẹn happy slave làwọn nítorí wípé àwọn ń rí owó gbà lọ́wọ́ àwọn tó kó wọn lẹ́rú láti máa fi ṣègbésí ayé wọn ẹ má bà culture wa jẹ́ sí kò sí nínú culture wa wípé kí ọkùnrin di obìnrin ẹ má bà culture wa jẹ́ ẹ má bà culture wa jẹ́ nítorí wípé kò sí nínú culture wa wípé kí ọkùnrin kí ó di obìnrin bẹ́ẹ̀ ni kí ló ń sọ ṣé kó bá lè máa ṣe irú nǹkan tó ń ṣe ni àbí irú òfòwò wá lélẹ̀ torí ọlọ́run ọ̀run mọ́ọ̀rù olódùmarè wá gbà wá o ọba òkè wá gbà wá ọ̀run ti ń mọ́ọ̀rù ayé ti ń gbóná ayé ń gbóná jọin jọin jọin jọin jọin kò sí píìsì mọ́ láyé Òdùmarè wá gbà wá kàn sí ọ ayé mòoru ayé ń gbóná o wá gbà wá lọ́wọ́ àwọn adarí tí wọ́n pera wọn ládarí tí wọ́n ń lajú wọn sílẹ̀ báyìí tí ayé ìran Yorùbá dẹ̀ ń bàjẹ́ lọ wá gbà wá lọ́wọ́ wọn kó fi adarí míì tó lè tọ́ ilé ayé wa tó lè kọ ìtàn gidi lẹ̀ fáwọn ọmọ wa lọ́la wá fi rọ́pò pẹ̀láṣẹ Ìdùmarè àwíṣẹ àfọ̀gbóhùn ẹ. Eh, bẹ́ẹ̀ ni ló ṣe máa jẹ́ agbára àṣẹ ìdùmarè ẹ̀yin ènìyàn wa ẹ má ṣàlàyé wa pé ètò yìí o torí wípé àwọn ò ní rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ká má sọ olódùmarè ọba adániwáyé kò ní jẹ́ kẹrí ń ọmọ ó dìgbà kan